اللهم صل وسلم وبارك عليه وعلى اله واصحابه وازواجه وذرياته والتابعين له باحسان الى يوم الدين فان اصدق الحديث وخير tẹ́lẹ̀ àkókò láti àti àti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bá àti àti ìlú wáyé ní bàbá àti wà ní òbí. Àgbẹ̀mọ́ ọ̀rọ̀ náà ti yẹ kó dájọ́. Àwọn àti àti àti náà wọ́n ká wọ́n lọ jáde kó bá ní ìlú wa o. Wọ́n á ti ní ọkùnrin.

lé lọ́nà ibẹ̀ lánàá. lẹ́yìn tó kéré ní pẹ̀lú agbára wa ọba àdéjọlá a ó máa tẹ̀síwájú láti fi àyà ẹlẹ́ẹ̀kẹ́ àyà ẹlẹ́ẹ̀kẹ́ tàdélọ́gbọ̀n lásán a ó máa tẹ̀síwájú là ẹlẹ́ẹ̀kẹ́ tàdélọ́gbọ̀n lásán a ó máa tẹ̀síwájú láti ẹlẹ́ẹ̀kẹ́ níbi tí ọlọ́wọ́ bá bá rẹ̀ lọ́la tó jẹ́ wọn sàlàyé fún wa àwọn àdájọ́ ọlọ́run tó gbájú àwọn ọmọ ẹran tó ń ta sàwọn lẹ́tà kí ni ọlọ́run ti sàwọn lẹ́tà bákan náà nínú ayé àyè àwọn ọmọ àpapọ̀ yé torí àfihàn sílé yẹn máa kó òun ti mọ láyé gẹ́gẹ́ bí ìmùsùlùmí dáadáa ti fẹ́yé àdéhùwò èèyàn máa ń ní lórí lórí ẹ̀fẹ́ ti mọ láyé. àwọn olùdókòwò àwọn ẹni lè dájú gbogbo ẹgbẹ́ òṣèlú wa nígbà tí wọ́n bẹ́ẹ̀ tó ti ti jẹ́ tọ́ náà ti tẹ́lẹ̀ kí lọ́nà. pẹ̀lú ọ̀tàlọ́mọ àtẹ̀kùn tó wá tẹ̀lé láwùjọ máa àwọn òwe láyé. ti sọ àwọn nǹkan lẹ́sà nínú àwọn ẹ̀yìn ìgbà yìí. tọ́lọ̀ fi sànẹ́bí wa Adam lẹ́sà nìyẹn ṣùgbọ́n ìtumọ̀ ìtọ́ba Adam wọ́n ní ìtọ́ba tìǹà Adam ọlọ́run sa ẹ̀sìn ànẹ́bí Adam sànẹ́bí Adam ń sìn lórílẹ̀ ó sá lẹ́sà. wọ́n ní orílẹ̀ yẹn ọlọ́run bá lè jọra ó ṣe áṣù mọ̀dọ́. pé táwọn ọba adáwọ̀ ní àwọn mẹ́rin ayé ní ọ̀pọ̀ àgbọ̀wọ̀ àti ìyàn ọ̀sà ẹ̀rọ ní adáwọ̀ nígbà àdúgbò ayé ìlú dáwọ̀ náà. kílẹ̀ sí gbogbo wa òun náà ní bí nìyí ìsìlámù. wọ́n ní wọ́n pàdé ìlú ọlọ́pàá lẹ́nu ọ̀rọ̀ ajá ó sọ àlẹ́ gbà bákan náà.

lẹni tó bá tẹ̀lé ìlànà òun. Gẹ́gẹ́ bọ́lá ọba àlejò ọlábìlì fọ́nmú nígbà tí ń bẹ náà oníjọ́ kìíní àná. Ìbẹ̀ náà wọ́n wá rẹ̀. Ibi ń sọ pé kí á lè á. Thank you. القرآن نعم مريم مريم من سيئات وعيسى والأمين أو الثاني المراد Apa yang kau? Boleh saya tolak dáadáa tọ́lá bá dáadáa tó kàtà mọ́ owó kọ́ lágbá dáadáa bí wọ́n máa ń ṣe ẹ̀rọ ọ̀gbà torí pé kí ni àdébìnrin awatan bá tẹ̀lé òkú àwa náà ń jẹ́ ìjọgbọ́dọ̀ náà ní ọ̀pá owó ọ̀pá owó owó àtúnwọ̀n náà nínú. àtàyèpá ẹ̀wù náà àánú ọlọ́run àti àtà ẹ̀bí ìdèbìrì ọlọ́run tó bọ́ọ̀ lọ́pọ̀ àwọn ọ̀sẹ̀ tẹ́lẹ̀ ìjọ ẹlẹ́kẹta nígbà tó wá sí màmá àdébí ádámà ọ̀sẹ̀ àtọ̀dọ̀ wá rẹ̀ dábìlì ọ̀hún nígbà tí ẹgbà ní ìbílí tù wọ́n ẹ máa fa ọmọ ọjọ́ fún yàrá ẹ̀ wọ́n náà wà àdìgbò láti ọjọ́ wọn wá ìmọ̀ báwọn fi mà nígbà tá mọ̀ ọ́n mọ̀ wá kẹ́lẹ́ fún àdáhàmà fúnra wọn ló gbọ́ ṣùgbọ́n nǹkan yẹn ti kẹ́ni nǹkan yẹn àfi kọ̀tà ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló gbọ́. kí ọlọ́run ní ọlọ́run ní ìní àyàdámà máa ń láta ìtẹ́mùtẹ́ táwọn sọ pé wọ́n tẹ́ mọ̀. Màtọ́lọ̀ wá fẹ́ fìdí tọ́fẹ́ fẹ́ tọ́fẹ́ fi múlẹ̀ ọlọ́wọ́ bá lè sọlá ọwọ́ akọ àwọn akẹ́kọ̀ọ́ àrọ́dọ̀ ọ̀hún alàyè màláyíkà ọwọ́ àti àríwá àwọn akẹ́kọ̀ọ́ bá yẹ gbà fún ìyẹn ẹni ẹlẹ́ẹ̀kejì ṣẹ̀rí àpò máa ń kọ́ bílà náà ṣẹ̀rí àpò náà máa ń tọ́ ààrẹ ṣẹ̀rí àtàlẹ̀ ọ̀yà ni ẹ̀ka àbá òfin àwọn tó bá dùn wa nínú àbájọ ọlọ́run òfin tó wà ní òfin wa tó sọ lóṣù ìgbà tí àbá tó ń tó ta ko ìwà ń tí a bá ti lọ́rọ̀ ká wa bá ti padà sọ tó bá ti yàtọ̀ títí wọn ti wà lálò tó bá ti lọ́gbà tí ẹgbẹ́ náà wọn kọ̀ wá lọ lọ́dọ̀ tó bá lórí bá àtẹ́gbẹ́ ọlọ́run bá ní tó yẹ pé lọ́dọ̀ tí wa àwa ò gbọdọ̀ ṣe wẹ̀. torí ibi eléyìí tọ́ba lẹ́nu ìpẹ́tẹ́ bá wá bí yóò fẹ̀ rí wípé ní kájọ̀ balẹ̀ kájọ̀ kẹ́lẹ́kẹ́ wọ́n lọ níta níbi àdáná tí wọ́n lọ sọ wípé káwọn màláìka ọ̀tẹ̀ yìí bá fún ọ àwọn ọmọ ọkùnrin méjì yẹn ọkùnrin náà lè ìsọdì yìí àwọn àbá àwọn sàlàyé yẹn torí káwọn ẹlòmíì wọ́n tún àwọn abẹ́ lọ ní tí wọ́n mọ̀ láti bẹ́ẹ̀ jáde ní léyìí tó ti jẹ́ bíi pé ìfẹ́ rí fún wa láti máa fi owó rẹ́ sẹ́ni ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ wà lẹ́yìn yóò bá ìfẹ́ yóò ọ̀rọ̀ yà bí ẹ̀ pé nínú ọkọ̀ àmàlà

sọ náà ní pé látọ̀bà kò lè nìkan náà tó wà lọ́dọ̀ lọ́dọ̀ lè nìkan ní ọ̀nà náà tí wọ́n rẹ̀ pé ọ̀nà tí wọ́n dà bí ara àtọ̀ máa dà bí ara àrẹ bí ara ẹ̀sìn olóṣè ìsọ̀bà ádámà àbájá ìsọ̀bà ìnà ádámà ọlọ́run ta ìgbàlẹ́ ádámà lọ́wọ́ bàjẹ́ náà màdínú ìrìnà. náà gẹ́gẹ́ bí ànábì wa ádámù náà ti tẹ́lẹ̀ márùn. wọ́n ní alákọ̀ọ́kọ́ mẹ́ẹ̀. annahu ja'alahu ọlọ́ọ̀bà àdókòrá ó ti ànábì wa lóhùn ó ti ní àkọ́kọ́ òṣìṣẹ́ ẹ̀rí. القرآن أول فصل الثاني أول من أول فصل الثاني ففصل الثاني ليس في أوصاف الجسم لا يمكن أن تكون على الوالد òun ni akókòtò àdúgbà ní oṣù mẹ́tì. ọlọ́run ti ọlọ́run ti mú sáré náà. wọ́n ti pèlè àlẹ́ náà kà fún lòó. هذا الناس كلهم كنتم بعلم بعدين غلطوا وصارت ذريتهم هم الباقين. tolukọlọ kí la bẹ dán pẹ̀lú àwọn akẹkẹ gbogbo tí wọn lò láyé fún olo fún olo bí fún olo tó ti jẹ láyé omi ò tó bá tó jẹ sẹba tó tó ti gbèsè ẹdí olú wọn lẹ́yìn fún olè jẹ láyé fún olùmọ àtẹlẹ káwa fúra wa bá wa àbá ìfọwọ́sowọ́sowọ́ gbogbo akẹ́kọ̀ọ́ ti lé mi fún àti ìyípadà gbogbo títẹ́ lọ́kọ́ lẹ́yìn lọ́ba àtẹ̀yẹ dáàbò ọ̀rẹ́ tẹ̀ dáàbò ìlànà sọ́dọ̀ kíra ìlú kíra òun àrùbá lọ́nà ọ̀rí àlẹ́ ọlọ́pàá tó ń bẹ sípa ní ọ̀pọ̀ ó ti kéré wọn. ta ló kọ́ mọ́wùn náà wà lóyún ni wà lóyún àti ìjọba náà lè ta ló wà lóyún ara ló tó lè máa tọ́ báyìí ní ẹgbẹ́ wọn ní àwọn àtàwọn òrùlé bó o ṣe ní màtó ààrẹ tẹ̀sán bá a lè lé ọlọ́run ní ọ̀hún ní ọ̀hún ọ̀hún látara rẹ̀ bó o ní kí láyé lárúbáwá wọ́n ti bá a ti sàkíyà wọn, láti lẹ̀ dáadáa lórí bí ọmọ òkú rẹ̀ bẹ́ẹ̀ tó tẹ̀lé wọn lọ́sí àwọn ọ̀dà wa tí wọ́n lórí bá kú àwọn tó ilé ìgbésí àti ìgbésí wa ọ̀rọ̀ ni kí ni kọ́ ṣèkọ́. àgbàkà ìmọ̀ràn àti ìmọ̀ràn ìyẹn ìyàwó ìmọ̀ràn tí ń ṣe bàbá mariam mariam ṣe àyẹ̀wò. Rọ́bì mi náà dàrú yẹn àwọn àkọ́kọ́ fún ayé pé ó ń kókó ó ń tẹ̀lé pé kókó ó ń gbé oúnjẹ sẹ́nu ọwọ́ rẹ̀ alákùnrin àti ìṣòro sábàpọ̀ pé ẹ̀yẹ ló ń tún kọ́jú ọmọ ọwọ́ àfẹ́ náà ẹ̀kọ́ nílé ọwọ́ àfẹ́ náà àdúrà tó kọ́lá tó àdúrà tó ṣe wípé ẹ̀yẹ yìí ọlọ́ta náà sọ fún ayé náà tó délé tó wà àkọ́kọ́ rẹ̀ òun náà ló ti di àwọn ọmọ yẹn bí ọmọlúwàbí alùpùpù wípé àlẹ́ ẹ̀sìn wọ́n ti ní ọmọ náà mo ti lẹ́nu pé àbíkọ̀ ní ọ̀sẹ̀ ẹ̀ yọ̀jẹ̀ kẹ́lẹ́ yọ̀jẹ̀ àbíkọ́ ayé káàdì sọ̀tà ìlà mo bá kọ́ lè ìlà mo ti lè lẹ́nu pé ọmọ kò sí ọmọ yìí kò ní lè lẹ́nu láti lọ́wọ́ àwọn ọmọ ọmọ àti àbẹ̀lẹ̀ lóríkè jẹ̀má torí kí ni wọ́n fún ma a yàtọ̀ tẹ̀mí láyé torí pé kàwé yàtọ̀ tẹ̀mí a gbogbo bàbá wọn kọ́ ọ̀rọ̀ ọ̀dún lè wó lórí tó ẹ fún wa kàwé ìlú wa ti gbọ́dọ̀ a ọ̀rọ̀ tó fẹ́ tẹ̀sí láyé ọ̀rọ̀ tó fẹ́ láyé ọmọ àti òwúrọ̀ ìlú náà wọ́n bá yẹ òwúrọ̀ ìlú ta kálọ̀ òwúrọ̀ tó wà ní ọmọ àti òwúrọ̀ ìlú ta láyé kó lè láwùjọ àwọn àtẹ́bí lọ́lọ́run ṣáájú àwọn ẹni rẹ̀ ṣáájú àwọn ìyá dáadáa ṣáájú ìtàn àwọn ọmọ ń lé orí tó máa tẹ̀lé lẹ́sẹ̀ láti fún gbogbo àwọn tó bá tún pátá gbogbo àwọn tó bá tún pátá náà ní ilé bá tẹ̀lé wọ́n tún wọ́n ti pé wọ́n fi ọ̀rọ̀ wà ní. lórí ẹ̀sìn ọ̀rọ̀ ó ní lẹ́dàkùn lẹ́dàkùn nígbà tí mi mọ̀ àwọn ìdí ìfẹ́ tó nìyí mo fẹ́ kó jẹ́ káàdì má lè kẹ́ nígbà ẹni tí ó jẹ́ tí ó máa jẹ́ olùdíná Badakó ẹni tó tó ti bẹ̀rẹ̀ yẹn máa lọ. ìdí eléyìí làwọn ẹ̀yẹ máa tẹ̀sẹ̀ sí èmi àmọ́ a àyè ti bá a a ti ti bẹ̀rẹ̀ níṣẹ́ ọ̀rọ̀ abẹ́ ìlànà máa a ti bá a ìlànà mẹ́fà olóògbé ọlọ́run sọ̀rọ̀ bá wà ní ọmọ àwọn tàbí ìwà nínú ìbá ti bá wọn ìjọba lórí ètò àkọ́kọ́ pátápá lórí ètò ìdílé náà wá ìṣá ọ̀gbọ́n àti ìwò àti ìlò